ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún olúwa جوكا ajẹ́rí ìjọkan ṣoṣo allah àtọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ́ alikun kí ọlọ́run jẹ́ kó bá nábì àwọn ale àwọn sọ̀hábà rẹ̀ tí gbogbo mùmínì mùmínà dodo títí di ọjọ́ kẹyìn. tira wa ترى ومعارج القبول بشرح سلم الأصول للإمام الحافظ ابن أحمد الحكمي عليه رحمة الله tíra olùmọ̀wá yìí òun náà ni a tún tẹ̀síwájú lórí ẹ̀ agbami tí olùmọ̀wá yìí tí wọ́n ń ṣàlàyé fún wa òun náà ni iṣẹ́ yàtọ̀ láàrin mọ̀fẹ́mọ̀fẹ́ olúwa àti ìtúníṣe pẹ̀lú èròǹgbà. E الله المشيئة والإرادة gbogbo gbólóhùn méjèèjì méjèèjì ìròyìn olúwa ni sifatan sabitatan li rabbina arrahman ìròyìn orin lẹ̀ fún olúwa sifatu almashi'a wọ́sífọ̀tù ìrọ̀dà olùmọ̀wọ́fẹ́ ká mọ̀ sábà wo orí pa àwọn ìròyìn méjèèjì yìí níbi tó ní ṣe pẹ̀lú ẹ̀dá ọlọ́run ibẹ̀ ni àkíyèsí kan ti wáyé ní ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì tó ṣíwájú wípé. Si lágbàámi yìí èèyàn gbọ́dọ̀ tẹsẹ̀ bẹsẹ̀ èèyàn sì gbọ́dọ̀ ṣàṣìṣe látara mo fẹ́ mo fẹ́ olúwa allah àti èròǹgbà sábà wọnú alukur'an tolúwa bá ní walau shaa allah lahadakum ajma'in tó bá ṣe kó olúwa bẹ́ẹ̀ ni kọba sàmànà gbogbo ẹ̀dá pátápátá kọba má sí ẹnìkan tí ó yà kòkì ẹlẹ́ṣẹ̀ ọ̀tá ọlọ́run lórílẹ̀ tó bá ṣe pé olúwa fẹ́ bẹ́ẹ̀ ni alimashia olúwa nígbà míì ó lè ní wọ́n má tẹ̀sà òun illa yasha Allahu rabbul alamin ẹ lè ṣe nǹkan kan ẹ lè dá nǹkan kan fẹ́ àfintólùwà bá fẹ́ ìrọ́dà ńkọ́ man yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam ẹni tọ́lọ̀ ń bá fẹ́ tó bá gbà lérò láàrin yìí bóyá káwí bẹ́ẹ̀ ẹni tó bá gbà lérò láti sàmànà yóò wá ṣípayá ọkàn ẹ̀ yẹ́sọ̀rọ̀ sadrahu lil islam ìsìláàmù rẹ̀ ọkàn rẹ̀ yóò gbáyè yóò gbádùnú ọkàn rẹ̀ ó túká fún islam ṣùgbọ́n ní tí ọlọ́run ọba tó bá gba àlérò pẹ́ni àná ni ọkàn rẹ̀ ó le ọkàn rẹ̀ ó di pẹ́ta ìgbàlérò àti fífẹ́ méjèèjì yìí ìròyìn olúwa ni bó lọ́mọ ènìyàn ti wá fẹ́ ṣe yàtọ̀ pàápàá jùlọ nípa tó ní ṣe pẹ̀lú ẹ̀dá àárín yìí òun náà ni olùmọ̀wá ni wọ́n ń ṣàlàyé látara àyà wa ma khalaqtul jinna wal insa illa liya'budun olùwà ní àdá ọmọ ènìyàn èèyàn ní àtàlìjànú lásán èmi ọlọ́run ọba ò dá wọn àyàfi ká lè gbé ìjọsìn fún èmi ọlọ́run láti wá mọ kí ni ìtumọ̀ àyà yìí òun ni olùmọ̀ ìfọ́síwẹ́wẹ́ wọn ó fi débi àárín tàdé yìí tọ́ olùmọ̀ wọn tẹ̀síwájú pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ọ̀rọ̀ débi wípé ẹ lọ́mọ o ọmọ ènìyàn ẹ̀dá wípé ìpín méjì òun náà ni èròǹgbà ọlọ́run ọba pín sí ìpín alákọ̀ọ́kọ́ òun náà ni al-iradatu al-kawniyatu al èyí tó ṣe pé ọlọ́run ọba ọfẹ kọ máa ṣẹlẹ̀ ni kò ní kankan ṣe pé ṣé nǹkan tó yọ ó gbà lérò yìí sọlọ wọn bá nífẹ̀ẹ́ àbí sọlọ wọn bá yọ́nú sí i ó lè jẹ́ bẹ́ẹ̀ ó sì lè má jẹ́ bẹ́ẹ̀ la fi mú àpèjúwe wá látara ìran èèyàn méjì kan ẹnìkan jẹ́ mùsùlùmí ẹnìkan jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ lórílẹ̀ ìwà pàǹlẹ ìbalẹ̀ Ọlọ́run ọba jẹ́ gbogbo àwọn nǹkan iṣẹ́ ìṣù yìí kò lè dáṣe lórílẹ̀ àyàfi ìrádà kàwọ́níyà kọ́dàríyà bọ́lá ṣe kó ṣe pè gbogbo bí nǹkan yẹn ó ṣe ṣẹlẹ̀ nù. kò ní kankan ṣe pẹ̀lú pé ọlọ́run ọba wa yọ́nú sí i ọlọ́run ọba ó sì fẹ́ràn kéèyàn máa balẹ̀ ọlọ́run ọba jẹ́ rárá ṣùgbọ́n bí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ sọ́ta ayọ̀ èròǹgbà ọlọ́run ọ̀la ìkọ̀ta ayọ̀ ṣùgbọ́n kò lè ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú èròǹgbà ọlọ́run ó túmọ̀ sí wípé ìwà ẹ̀ṣẹ̀ àbẹ́lẹ́ṣẹ̀ èròǹgbà méjì èròǹgbà kan lọ́pàdé lọ́dọ̀ tiẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ àbẹ́lẹ́ṣẹ̀ èròǹgbà ẹ̀yọ̀ kan lọ́pàdé òun náà ni pé ọlọ́run ká ní yóò ṣẹlẹ̀ náà ni ó sì ṣẹlẹ̀ náà nù ṣùgbọ́n wàá rí ìrìn rí ọ̀rọ̀ rí ẹni rí èròǹgbà méjì lọ́pàdé lọ́dọ̀ tiẹ̀ èròǹgbà bọ́lọ̀ ń ṣe ní yóò rí nìyẹn ibi tí wọ́n ń ṣe yìí ó tún wá jẹ́ al-iradatu ash-shar'iyya ìtọ́lọ́wọ̀n ọba gbà lérò tó fẹ́ àtọ́lẹ̀mù àṣẹ tọ́lọ́wọ́n bá fẹ́ kọ́ máa kọ́mìnìyàn máa ṣe ni ó yọnu sí ẹ̀rí la yarda li ibadihi al-kufur ọlọ́wọ́n ọ̀fẹ́ kò yọnu sí ṣùgbọ́n ọlọ́wọ́n bá yọnu sí sẹ́ẹ̀rì ó sì nífẹ̀ẹ́ yuhibbu at-tawwabin wa yuhibbu al-mu'tinin wa ويحب ويرضى للمصلين gbogbo ونواري rí oníwà rí ẹlẹ́sìn rí ọlọ́run ọba fẹ́ràn wọn ó sì yọ́nú sí wọn ó túmọ̀ pé èròǹgbà méjì ló pàdé lọ́dọ̀ ẹni tó bá jẹ́ni àti iṣẹ́ rí ọlọ́run kó máa ṣẹlẹ̀ ìsìn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èròǹgbà ọlọ́run ó tún wá ó pàṣẹ ó sí i pé ní tí mo fẹ́ kẹ́ ẹ ṣe nìyí tọ eléyìí olùmọ̀wáfẹ́ ká mọ̀ wípé gbólóhùn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun tó ti síwájú yìí ó ní nǹkan ṣe pẹ̀lú pé àṣẹ ni lọ́dọ̀ ọlọ́run ǹjẹ́ yóò wá ṣẹlẹ̀ ǹjẹ́ kò ní ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ ó lè má ṣẹlẹ̀ kì í ṣe gbogbo èèyàn ní sin lọ́run lórí rẹ̀ àmọ́ kò ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí ò ṣẹlẹ̀ ń náà èròǹgbà olúwa ni mo rò pé níwọ̀nba ti a lè sọ yẹn nípa àwọn nǹkan méjèèjì òun ló wa níjẹ̀jọ́ pé àwọn èèyàn ẹlẹ́mọ̀mọ́ ní kí ló ti nǹkan ìfèrí báyìí tó wà pé ọlọ́run ọ̀fẹ́ ni ọlọ́run fẹ́ kọ́ máa ṣe náà ni èèyàn wà ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n fífẹ́ eléyìí fífẹ́ bọ́lọ́run ṣe fẹ́ ká yé ọmọ rí nù kí nǹkan máa rí nù òun làwọn ní gbogbo ما شاء الله كان ومن لم يشاء لم يكن gbogbo ṣáà ṣáà ti bẹ nínú alukóhánì pé ìmọ̀ lọ́mọ ìpín alákọ̀ọ́kọ́ al-iradatul kawniyya al-qadariyya tó níbi tá a ti lọ òun náà ni ìṣèyàtọ̀ láàrin ìtànṣàfìtì sọ́dọ̀ ọlọ́run nínú àwọn àròyìn ẹ̀ fífẹ́ àti gbígbà lérò. olùmọ́ wa ní sábàwò wọ̀yọ̀ ayélu dhalika ní allah tabaraka wa ta'ala innama sha'a al-ibadata min jami'i ibadihi wa aradaha minhum wa qadaha alayhim fi ash-shari'i la fi al-kawn فمن أطاع أمره وأتى بما أراده وشاء منه فله رضاه والجنة ومن خالف في ذلك فله سخطه والنار ولو شاء الله تعالى من جميعهم العبادة وأرادها في الكون لم يكن لهم بد من ذلك ولم يكن لأحد إلى معصية الله تعالى من سبيل ولا يخرج عن قضاه تعالى وقدره شيء من المخلوقات مثقال ذره فإنه لا راد لقضائه ولا معقب لحكمه ولا مضاد لأمره ولا ناقض لما أبرمه ولا دافع لما قدره لما قدره ولذلك قال المفسرون هذا المعنى في قوله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه فأبنتي المواكاي أونا من ثلاثة اللولية wọ́n ní ẹ̀wọ́ àyà wa qada rabbuka alla ta'budu illa iya gbólóhùn kọ̀dọ̀ ló mú wá nínú tí wọ́n ṣe pé wọ́n fẹ́ tú kínní yìí gèrè ni wọ́n ní ọ̀rọ̀ wọn ti ó ti pè bubu ipe ẹ gbọ́dọ̀ sin ẹnìkan kan fòun àmọ́ àwọn mufassirun látàrí àwọn sàábé wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé wà á ó sọ ọ níbẹ̀ ni wọ́n tó ní wà á mọ̀rọ̀ rabbuka alla ta'budu illa ìyá aṣẹ́ ní lọ́dọ̀ ọlọ́run kọ́bọ̀ níbẹ̀ yẹn bí máa na amar wà á sọ ẹ̀rí wà wá sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé kò ní kankan ṣe tí wọ́n ṣe kó pé gbogbo rẹ̀ ní òun ni wọ́n máa ṣe déédéé ìrọ́dà alkauniya alkọdàríyà. Al nítorí wọn bá sì ti pè gbogbo tó bá ní kó máa jẹ́ bẹ́ẹ̀ yóò máa jẹ́ bẹ́ẹ̀ náà ni òun ló ṣe déédéé innamā amruhu idhā arāda shay'an an yaqūla lahu kun fayakun ó bá gbà kan lérò yóò máa rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èyí tó ní ṣe pẹ̀lú ṣẹ̀ríà òun náà ní tó pé níta afẹ́kẹ́ ṣe rè ọmọ ènìyàn wá ní choice láti ṣe dáadáa àbíkọ́ má ṣe ó ṣe nǹkan míì ẹni tó bá wọn ṣe dáadáa òun náà kì í sagbára ẹ̀ kì í sọgbọ́n ẹ̀ èròǹgbà náà ní látọ̀dọ̀ ọlọ́run èròǹgbà méjì lọ́wọ́ apáyé rọ̀ ó ṣe ti alákọ̀ọ́kọ́ yóò kò náà ẹlẹ́ẹ̀kejì ni pé ọwọ́ àrí dáadáa yẹn gbé ṣe ntọ́lọ́wọ́n bá fẹ́ nínú òfin ẹ̀ orí gbé ṣe ni o ẹ̀ṣà ọlọ́run ọba ni. tọ ẹni tó ya ẹni bí oníwà bí onírìn bí ọ̀daràn lórílẹ̀ òun náà ó ṣe déédéé bọ́lọ̀ ṣe ní yóò rìn èyí ti gbọ́dọ̀ jẹ́ pé ah, ó ti tiẹ̀ ṣe wá rí báyìí tọ́ èyí ti fi ti wá ju pájú ṣẹlẹ̀ fọlúwa nìkan ó yé ọba Allah tó fi ṣe tiẹ̀ báyìí eléyìí òun ni tólùmọ̀ wa sáfi bọ̀ tẹ́rẹ̀sì ọ̀rọ̀ wọn pé ẹ wọ àyà wa qada rabbuka alla ta'budu illa iya wọn kó ọ̀rọ̀ àwọn sàábé wá àwọn mufassiru àwọn sábìrì ọ̀rọ̀ ibn Abbas Qatada ibn Da'ama al-Hasan al-Basri wọn ni gbogbo wọn ni wa qada bi ma'na wa amara rabbuk ọ̀rọ̀ Rabi' ibn Anas wa òun náà ọlọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Mujahid Ubay ibn Ka'b. وابن مسعود والضحاك بن مزاحم gbogbo àwọn olùmọ̀ yìí tán ti lọ ní àwọn ẹni rí tán ti ṣíwájú gbogbo wọn ní ìtumọ̀ kọ́bọ́ yìí kìí ṣe kádàrá lómìnì o bí kò ṣe pé àṣẹ látọ̀dọ̀ olúwa ni. tọ́ mọ̀tà yíbáyìí náà ni a tún dúró lónìí níbi àlàyé ìṣèyàtọ̀ láàrin almashi'a alkauni ẹ̀rí àwọn olùmọ̀kání kò sí nǹkan kan bóyá ká fi eléyìí ká fi fi ọ̀rọ̀ yìí kọ́ lónìí náà insha Allah ta'ala ọ̀gọ̀rọ̀ olùmọ̀ wọn ní tó bá di bí rọ́dà yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul gbogbo tó ní ṣe pẹ̀lú ìrọ́dà ìrọ́dà tí ń bẹ nínú al-Qur'an àbí sunna man yuridillahu bihi khayran yufaqihu fid-din wọ́n ní ìrọ́dà òun ló lè pé méjì ìrọ́dà shar'iyya pé ẹni tí ọlọ́run ọba tó bá gbèrò dáadáa rò yọ sànú ẹ̀ nínú ẹ̀sìn sẹ̀ríà yẹn eléyìí ẹlẹ́ẹ̀kejì òun tún wẹ́ sí sàlákọ́kọ́ sàlákọ́kọ́ ẹni tó náà má gba èrò aburú rò yọ jẹ ní ibi yọ balẹ̀ jẹ́ kò tẹ̀ ní rí kò ní rí tọ́ ọlọ́run ọba rò òun náà jáde lábẹ́ kádàrà ọlọ́run kò jáde lábẹ́ ntọ́lọ́run ọba ni yọ máa ṣẹlẹ̀ láyé al-ijad nǹkan tọ́lọ̀ ní bí ó ṣe máa ṣẹlẹ̀ nù ṣùgbọ́n sí nǹkan tí ń ṣe yìí ọlọ́run ọba fẹ́ ọlọ́run ọ̀fẹ́ nínú ṣẹ̀ríà nínú òfin ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ní eléyìí yóò máa jẹ́ màṣíà ẹni tí ń ṣe tó wù nígbà mi ò lè má ní í ṣe gan pẹ̀lú ẹ̀ṣẹ̀ ó lè ní í ṣe pẹ̀lú gbogbo ohun tí ń fẹ́ tí ń ṣẹlẹ̀ láyé atẹ́gùn tí ń fẹ́ òru tí ń yọ ọ̀sán tí ń dé òṣùpá tí ń yọ gbogbo àwọn nǹkan yìí gbogbo ẹ̀ bọ́lá wọn bá ṣe fẹ́ pé bílẹ̀ ayé ó sì máa lọ́nu ìyẹn máa jẹ́ al-mashī'a òun ló sì máa jẹ́ al-irādatu al-kawniyya al-qadariyya. Al ṣùgbọ́n ìtẹ̀sìn àti kéèyàn ṣe ń tọ́lọ́wọ́n ọba fẹ́ òun mà jẹ́ ìrọ́dà ẹlẹ́ẹ̀kejì àwọn olùmọ́ni ló fi jẹ́ pé màṣíà yóò máa ṣe déédéé àlèrọ́dàtú alkauniya alkọdàríya àti láwọn olùmọ̀ tó ní rárá màṣíà náà lè jẹ́ ṣẹ̀rẹ̀yà àwọn kan ní màṣíà ò lè jẹ́ ṣẹ̀rẹ̀yà wíwílẹ̀ ó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ olùmọ̀ tó bíbá yìí náà lásà tún pàkíyèsí lónìí lábẹ́ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun wallahu ta'ala a'la wa a'lam وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم اقسم لنا من خشيتك ما يحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا